guys this is how to file the copyright report i was talking about you will come to google then you type you type facebook copyright reports you type facebook copyright reports then the form will come copyright report form you open the form you open it you wait for a few seconds Then describe it will ask you your describe your relationship with the right owner. Then you click on the right owner. Then here you type your full name here, not even your page name. Type your full name. Maybe your full name is uh, Adeyinka or Olamiposi and so on. You type it, Joshua. Mm-hmm. Mailing address. You can type the address you have on Google or any address that is valid. Uh, you can type 10 or number 10 Marry Street. Marry, Marry Me Fin, Marry Street, and so on and so forth. Then your email your email is very important because that is where Facebook will contact you. If your email is a uh, eh, xyz at uh, gmail g- gmail.com, eh, you type it, then you confirm the email xyz at uh, gmail.com. Then you write it. Let it be an active email. Then your country, any country you are For example, if you are in Nigeria, there is no country that is not on that list. You select, you select Nigeria. Then which of the which which of these best describe the copyrighted work? Video. To bá dẹ̀ jẹ́ pé picture ẹ̀ náà lẹ́ni copy or text or any other thing but here we are reporting a video. You click on video. Only name the right owner then you, you type your page name. Maybe your page name is a Ẹ̀wà Èdè. page. You type your page name, then what type of content are you reporting? You select the one that best describe photo, video, or post. Mm-hmm. Then you come here, you go and lift the link of the original from your own page. Now, let's minimize. You minimize. Then you go and before you open that form, you must have copied the link of the original and keep somewhere. This is the link of the original work we want to report. You copy that link you copy that link then you drop it here you drop the link here that is the link of the original then eh, on this second box you drop the link of the copyrighted one you you will have copied the link of your work from the page of the person who reported it i said somebody posted it to me this morning asking me pé do you authorize usage of this video on facebook ẹni yẹn ló copy ẹ níbi ẹnìkan tó ń ti wọn wá ń bi mí pé ṣé mo authorize ẹ mo sọ fún mi pé mi authorize ẹ so you copy the link like this when you copy it the link of the copyrighted one wàá lọ copy ẹ lórí page ẹni tó lò then you drop it here on this second box that is the link of the copyrighted one then wọ́n ní okay ìyẹn if you did not have the link lele ibẹ̀ you have dropped the link wọ́n ní describe why you are reporting you select this one this content copy my work this content copy my work then provide additional that can help okay you will say the page copied my work without permission. So you say, I am the right owner. I am the right owner. So that is it. Then your your signature could be your full name. Adepoju, etc. Ta kọ lẹ́ẹ̀kan yẹn. uh You can write it like that. Then you click on submit. The moment you click on submit, what Facebook will do is that Facebook will go to the support inbox of that person and ask, are you the owner of this content? if you type yes facebook ti mọ̀ pé irọ́ ló ń pa because you you have copied the link of the original you understand so they will be left with no other option than to come to your page or come to your dm to come and negotiate with you if not the page will be demonetized it is that simple. fídíò tí mo gbé íméèjì ẹ̀sẹ̀gbẹ́ mi yìí july twenty six twenty twenty two ni mo ṣe fídíò yẹn I did that video mo fi pé gbà tí gẹ́ẹ̀ tó dáná sọkun ẹ̀ lóṣogbo yẹn that was when I did that video it generated a lot of um, controversy etc but that that's not even my issue now I discovered that most of the big big blogs tó lo ṣẹ́yìn ń gbà yẹn in fact mo rántí blog kan tí mo tí mo dìídì mo dm ẹ dèní kò reply bẹ gbogbo ìgbà yẹn I don't know how to file a copyright report you understand so somebody sent me message on WhatsApp early this morning asking me wọ́n copy link video yẹn from one blog wọ́n wá bi mí pé did you authorize the usage of this video I said no you see majority of you that use other people's content ẹ ní dú ẹ̀tẹ̀ because you don't want to be identified with that person you don't even want the person to know that you have seen their content ẹ ní duet ẹ ní edit ẹ to make it different from the original pabambari ẹ ní kọ sókè pé no derogatory comment ẹ gbéṣẹ́ oníṣẹ́ ẹ fi make owó àwọn fáǹsì yín á tún wá lọ sísàlẹ̀ comment wọ́n á lọ máa insult ẹni yẹn wàá ní ojú ẹ̀ fọ́ òòrì you understand so the content that you didn't like the owner why should you make money from that type of content if you don't like it's okay not to like somebody normal àwa náà kì í ṣe gbogbo èèyàn náà làwa náà fẹ́ràn fẹ́ràn pé bóyá àgbà tiẹ̀ tó o bá gba ti èèyàn kan kò yẹ kó o gba ti setting ṣe as far as social media is concerned anybody can pick up a content but when you want to use somebody's content even Facebook says you should do it put your own face there so that you look like a collaboration you understand and I've made I've made uh, the intention I've made my intention known that I have gotten the link to the original for that content. The original link is already with me. That original link is what I'm going to use to file copyright report on every blog to Lushenye. And I've created the awareness. If you know you use it or you know somebody that used that content, kindly inform them that it's either they take it down or they go and duet it and put their own face on it. Because I will I will begin a copyright report on every individual or every page tó lo iṣẹ́ I saw that post on so many pages. Mo rántí pé nígbà yẹn blog ẹyọ kan ṣoṣo ni mo DM tí mo ní kó take ẹ̀ down tó dẹ̀ take ẹ̀ down it was on TikTok. Even till date, that my page, I have not earned a dime from that page. Èèó the whole page bẹ́rò ṣe pọ̀ tó ń bẹ̀ yẹn. But over two years, I've seen a lot of blogs making money from that content. When you use somebody's work, it's either you share revenue or you dress or you tag that person. A lot of people tó lo iṣẹ́ yẹn wọn tag mi rárá because you believe that o oh, tó bá tag èèyàn àwọn eh, àwọn a máa follow ẹ̀ wọ́n á rí orúkọ yẹn látọ̀dọ̀ ẹ̀. If you don't want to tag me, why do you use my work? a whole lot of people tó lo video. yẹn gbà yẹn tán fi build the page wọn that time my page was still operating as a profile ìgbà yẹn mi ò tiẹ̀ ní page rárá page mi profile ni ọlá other content tí mo ṣe after post yẹn òun làwọn èèyàn rí tán fi follow page yẹn majority of those those people who made money from that content they did not share a dime with me so I've said I've given everyone forty-eight hours If you know anywhere or any page tó ti ríṣẹ́ if you love them, copy the link of this video and drop. If you know their DM, tell them that I said in 48 hours time, I will begin to file a copyright report and I will share the link of the original under this video so that you will know that I still have the link of the original. Don't go and think pé bóyá mo ń halẹ̀ ni, màá fi link original síbi so that when you click it, you see the dates that the original was dropped and that is what Facebook will check. Facebook, we go and look at the link of the original. Since it comes earlier than all other ones, any other person that post it after that, it becomes a copyright. So that is what I'm going to do. Gbogbo ìgbà yẹn mi ráyè àti wípé most of our blogs tán lò wọ́n ti pọ̀ jù. The people who used it, if you type that caption tẹ bá tẹ caption yẹn sórí search inbo uh, search box yín lórí Facebook ẹ rí ẹgbẹgbẹ̀rún page tó lo iṣẹ́ yẹn none of them share a dime with me not even a dime I knew what I went through even from religious people on that same short clip tá a ṣe tó generate a lot of positive impact even in people in homes even in life of other people pé o oh, agbogbo oh, táwọn ń pọ́n yìí gan kò tó pọ́n I I know the meeting that was held on May, I still have the, the record of that meeting here. When are these religious people bó tilẹ̀ jẹ́ pé hypocrisy làwọn ń ṣe ìyẹn is not my none of my business bẹ́ẹ̀ if you love your page and you know you have that video on your page kindly take it down cause sooner or later I will sit down and be màá máa fi fọ́ọ̀mù yẹn lẹ́yọ kọ̀ọ̀kan mi ní jẹ́ I will file a copyright report on everybody and I will teach you how to report any page that use your work without taking permission. Intellectual property. Oyinbo people don't play with somebody's intellectual property. Even if you will not give the person part of the revenue you made, at least take permission. At least give the person credit by tagging the person's page too but ìkórira tí ń bẹ nínú yín ẹ ẹ fẹ́ràn ẹni tó níṣẹ́ ẹ dẹ̀ fẹ́ mọ pawó látara ṣẹ́ it's not going to work when i started this thing all this àwọn òye bá a ṣe ń report bá a tó ń ṣe kí ni àwọn òye yẹn òye mi gbà yẹn i just left them but the more i see my work on other people's page the more i feel cheated pé iṣẹ́ tèmi gan ò rí nǹkan kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé ṣe ni àwọn èèyàn tí wọ́n tún ń búlì ara wọn tí wọ́n tún ń búlì mi tí wọ́n ń dà mí láàmú nígbà yẹn mo rántí pé pásítọ̀ kan gbé ṣó yẹn ń jọ́ yẹn tó bú mi èmi náà bú padà ni o mo sọ̀rọ̀ sí gan gidi ọlọ́run gbọ́ twenty twenty two ní ní july so tó bá mọ̀ pé o lo iṣẹ́ mi yẹn tí sì ń bẹ lórí péèjì rẹ tètè take it down tàbí kọ́ ọdún ẹ̀ tiẹ̀ kọ́ gbójú tiẹ̀ náà sí you don't want to be identified with an individual and yes you are using the person's work pátápátá láàfọ́jú kúnbọ̀kúnbọ̀ làádẹ́tẹ̀ ojú àjò fọ́fọ̀ tán ìjà ní í dálẹ̀ nígbà tó bá ti mọ̀ pé ò fẹ́ràn èèyàn kan kúkú mọ̀ fẹ́ràn ẹni yẹn completely don't fẹ́ràn everything about the person cannot be doing two faces can't be making money from my content and you ignore me Do, you don't even tag ordinary credit tagging ẹlòmíì ò fún mi I am not looking for anybody that would like me you have that particular content mi ò sọ lọ́dà people tó àwọn iye iṣẹ́ mi lọ́dà pages o èmi ò wọ́rì but that particular video yẹn nítorí dragging àti gbogbo ń tẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn fojú mi rí àwọn èèyàn tó máa bú mi sí comment section yín ẹ lójú yín fọ ẹ̀ rí ẹ̀ẹ́dẹ̀ kọ́ sókè tó bá ti kọ́ sókè pé no derogatory comment tó ti kọ́ sí caption táwọn èèyàn tó wá lọ tẹ derogatory comment sí comment section the owner of the content will not worry because ìwọ ti kọ́ sí orí caption bẹ́ẹ̀ o kọ́ sí caption pé no derogatory comment àwọn èèyàn wa lọ ń tẹ̀tẹ̀ kutẹ̀ sínú comment wọ́n lọ ń bú mi o dẹ̀ tún ń rí o dẹ̀ ń pawó ẹ̀ lọ that means you intentionally put the content there to bully the owner gbogbo ẹni tó bá ti lo iṣẹ́ ẹ̀yìn ẹ̀ mọ̀ ṣáwọn sí rìpọ́ọ̀tù ni. Hmm, video how to download Facebook copyright form I'll put it at the back of this particular video so that ìwọ náà anybody tó bá lo iṣẹ́ ẹ̀ tí ò dúró ẹ̀ tiẹ̀ tí ò táàgì ẹ̀ tí ò fún ẹ̀ credit tí ò share revenue just fill that form by the time they demonetize the person's page you will know what it takes to work without getting a pay whereby somebody somewhere is getting pay from your work and is ignoring you thank you